بالمسند لا تكذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل لمحمد سرنا على نهج الخليل لمحمد وبقول من شرع شريع أتنسينه وعلى مقولتين كريمة نهتدي وعلى مقولتين كريمة نهتدي وبكل قول نستدل بآية أو بالحديث من مستقيم من مسند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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe yí pé òun náà ló ní ọpẹ́. èyí tó ga jù nínú àwọn oore tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà ẹ̀sìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa wípé oore tó ga jù lórílẹ̀ ayé òun náà ni nematudin òun náà ni oore ẹ̀sìn ọlọ́run ọba òun ni oore tó ga jù lórílẹ̀ ayé ẹni tí ọba bá fún ní Islam òun ni ọlọ́run ọba fún ní gbogbo ohun tí ń jẹ́ ọ̀gá oore pátá yanyan àwa dúpẹ́ fún ọlọ́run tó ṣe ẹnìkọ̀ọ̀kan wa tá a wà ń bí tó ṣe wá ní mùsùlùmí àwa bẹ̀ lọ́run pẹ̀lú àdúrà àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni rẹ tó ti ṣáájú lọ òun náà ni tawafana muslimin wa alihikna bisolihin ọlọ́run kó pa gbogbo wa kó pa wá ní mùsùlùmí kọlọ́run kó pa wá pọ̀ pẹ̀lú àwọn ẹni re nínú àlìjánná ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ìdẹ̀kùn tí a gbọ́dọ̀ má máa dúpẹ́ rẹ̀ fọlọ́run òun náà ni ni'matul hayat ìdẹ̀kùn ìsẹ̀mí lórílẹ̀ ayé ń bì pé ọlọ́run ọba fún ẹnìkọ̀ọ̀kan wa tó fún wa láàyè láti máa sẹ̀mí lórílẹ̀ eléyìí tó yẹ kéèyàn máa dúpẹ́ fún ọlọ́run ọba lé lórí ni lára àsẹ̀mí yẹn òun náà ni pé ọlọ́run ọba sẹ́yìn ní àtẹ̀yìn kù títí di Ramadan ọdún yìí pẹ̀lú àánú rẹ̀ ní keseke bọ́yá ẹnìkan kan wa a entitled sí pé ká wà lórílẹ̀ ayé lónìí ṣùgbọ́n pẹ̀lú àánú Ọlọ́run ló fi sẹ́nì kọ̀ọ̀kan wa kù sọ ọpẹ́ wípé a ṣẹ́kù sórílẹ̀ ayé a dúpẹ́ rẹ̀ fún Ọlọ́run kí Ọlọ́run kó gba ọpẹ́ náà ní ọwọ́ wa àtúnṣe pọ̀ mọ́ ọpẹ́ bá ṣẹ́kù sórílẹ̀ ayé aṣọ ọpẹ́ wípé ọlọ́run ọba tún wá fún wa ní àlàáfíà ìyẹn náà ni ní mọ́tòlẹ̀ àáfíà kéèyàn bá ń bẹ láyé tí ò bá sí àlàáfíà fún yàn ẹlòmíì gan yóò fẹ́ lè jẹ́ ẹni tó ṣe wípé yóò fẹ́ lè padà sọ́dọ̀ ọlọ́run nígbà tí ò bá sálàáfíà fún un. ìjọba òṣìṣẹ́ ọlọ́run ọba ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ pé tí yẹn bá wà nù nira kan tí nira náà bá ga tó jẹ́ wípé ó wá rí wípé ó ti gorí ẹ̀mí òun irú ẹni bẹ́ẹ̀ kò nídìí kó tọrọ kú ní tí ó sọ fọlọ́ náà ni pé ìwọ ọlọ́run ọba fi mí lẹ̀ kí n máa gbélé ayé tó ọba máa yí pé ìṣẹ̀mí ló fún mi ìwọ ọlọ́run pa mí tọ́ba mà pé pípa òun náà ni ó fún mi ṣùgbọ́n wa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́ lọ́wọ́ bá fún wa ní àlàáfíà. alhamdulillah. ẹ gbogbo àwọn tí ò ní àlàáfíà kọ́ lọ́wọ́ kọ́ bá fún wa ní àlàáfíà. ìlàlàáfíà wa òun náà la fi jókòó síbí. àwa náà wá ń dúpẹ́ fọlọ́wọ́n ọba lórí ìlàlàáfíà náà. kí ọlọ́wọ́n ọba kó tún ṣàlékún àlàáfíà ẹnìkọ̀ọ̀kan wa. àmín. àlàáfíà náà má jẹ́ kó jẹ́ àtakò fún wa tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alkiyama ẹ̀ torí pé téèyàn bá lálàáfíà irú ẹni bẹ́ẹ̀ yóò rọrùn fún láti dẹ́sẹ̀ àlàáfíà tiwa hmm. ṣé ni tí a fi máa lékún sí ní ẹ̀sìn ọlọ́run ọba mọ́ ṣe ní nǹkan tí a fi jẹ́ ẹni tí ó máa dẹ́sẹ̀ sọ́dọ̀ ọlọ́run ẹ rí èyí tó tún wá jẹ́ ọpẹ́ tí ó tún ga táwọn àfáàní àgbọ̀dọ̀ má máa dú òun náà ni ní mọ́tòlẹ̀ amúnì ọpẹ́ ìfọ̀kànbalẹ̀ agbègbè wa tá a wà yìí ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́run ọba fi síbẹ̀ òun náà ló sọ di ọ̀run fún wa láti lè jókòó bá a ti jókòó yìí tó bá jẹ́ pé àwọn agbègbè tó jẹ́ wípé tí wọ́n bá jókòó báyìí àwọn bí àdó olóró ó lè máa dún so látara bẹ́ẹ̀ ìjáyà ẹ̀rù bíbà kò ní jẹ́ káwọn èèyàn ó lè péjọ báyìí láti lè jókòó báyìí láti lè gbọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n látara ní mọ́tòlẹ̀ amúnì ìdẹ̀kùn ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́run ọba ṣe fún wa ní agbègbè yìí òun náà la fi lè jókòó báyìí láti lè máa bára wa sọ̀rọ̀ ọlọ́run ìfọ̀kànbalẹ̀ náà kọ́lọ́run kó má yọ ní agbègbè yìí. Àmín gbogbo ibi tí ó wá sí ìfọkànbalẹ̀ pátáyáyá ní gbogbo ààyè tí Islam wà kí ọlọ́run ọba kó bá fi ìfọkànbalẹ̀ kọ́lọ́run kó bá fi síbẹ̀ gbogbo àwọn ìdẹ̀kùn ọlọ́run ọba wa ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa oríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìdẹ̀kùn ọlọ́run ọba ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa tá à ń dúpẹ́ lé lórí gbogbo àwọn àdẹ̀kùn náà kí ọlọ́run má jẹ́ kí ó bàjẹ́ àlékún oore kọ́lọ́run kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billah tẹ̀fsìrì wa ọdún yìí súrà tí a wà ní ọdún tó lọ tí a fẹnu ẹ̀ tì sí tá a sì bẹ́ẹ̀ lọ́n pé kọ́lọ́hún ọba ó sọ wa di ọdún yìí tá a súrà tí ń sọ fún wa nípa àwọn ànábì ọlọ́run ìyẹn náà ni Quran twenty one èyí tó jẹ́ wípé nínú súrà náà àyà tí a ti fẹ́ bẹ̀rẹ̀ òun náà ni àyà eighty five a máa rán wa létí ànábì ọlọ́run ọba tá a sọ̀rọ̀ rẹ̀ gbẹ̀yìn tó wà ní àyà eighty four so àyà eighty five òun náà ni tẹ̀síìrì wa ọdún nìyí òun náà ni yóò ti bẹ̀rẹ̀ súrátulẹ̀ àǹbíyá súrà tí ń sọ fún wa nípa àwọn ànábì ọlọ́run ni tí a bá ka òjíṣẹ́ ọlọ́run ọba ànábì wa Muhammad sallam tí a bá kà mọ́ gbogbo àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n dárúkọ níbẹ̀ a máa rí àwọn ànábì ọlọ́run ọba mẹ́ẹ̀ẹ́dógún tí a mọ̀ sí fifteen òun náà ni àwọn ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba dárúkọ nínú súrà yìí ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run ní tẹ̀síìrì wa tó ti lọ sẹ́yìn a ti ṣàlàyé àwọn ànábì ọlọ́run ọba méje a ti sọ̀rọ̀ fún wa nípa ànábì ọlọ́run ọba Musa alayhi salatu wa salam ọlọ́run kọ́kọ́ sọ fún wa a ti sọ̀rọ̀ nípa ànábì ọlọ́run ọba Ibrahim alayhi salatu wa salam a ti sọ̀rọ̀ nípa Lútù ìyẹn ni ẹlẹ́ẹ̀kẹta alayhi salatu salam a ti sọ̀rọ̀ nípa nuhu òun ni ẹlẹ́ẹ̀kẹrin aleṣọ́látu wasalam a ti sọ̀rọ̀ nípa daud òun náà ni ẹlẹ́ẹ̀karùn-ún aleṣọ́látu wasalam a ti sọ̀rọ̀ nípa sulaiman òun náà ni ẹlẹ́ẹ̀kẹfà aleṣọ́látu wasalam orí ẹni tí a fi ẹnu tẹ̀síìrì gún tó jẹ́ ẹnìkeje òun náà ni ayub aleyhi salatu wa salam tí a dẹ̀ tún ara wa létí ọ̀rọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ ká tó máa bá tẹ̀síìrì lọ so wọ́n kà fún wa níbi tí a ti fẹ́ bẹ̀rẹ̀ tẹ̀síìrì ní òní ó di pé a máa ṣàlàyé àwọn àyàtì náà lọ náà ọlọ́run bá ń sọ fún wa nínú suratul anbiya. No, aya eighty five tàbí kí wọ́n kà láti eh, eighty three so kí wọ́n kà láti eighty three tẹ̀sí tá a ṣe gbẹ̀yìn kápẹ́lẹ́ máa ṣàlàyé ẹ̀ lọ náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الجر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من جر وآتيناه أهلا ومثلهم معهم ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa nípa ànábì ọlọ́run ọba tí a mọ̀ sí Ayub nínú Suratul Anbiya ọ̀nà méjì òun náà ni ọlọ́run ọba ti sọ̀rọ̀ ànábì ọlọ́run ọba tí a mọ̀ sí Ayub Alayhi salatu wa salam ọlọ́run bá sọ̀rọ̀ rẹ̀ nínú súrọ́tul àǹbíyà ọlọ́run ọba sì tún sọ̀rọ̀ rẹ̀ nínú súrọ́tù sọ́ọ̀d ànábì ọlọ́run ọba ni èyí tó jẹ́ wípé tá a bá ń tírèsì àwọn ànábì ọlọ́run á tírèsì ẹ̀ sí ọ̀dọ̀ ànábì ọlọ́run ọba tá a mọ̀ sí Ishaq tó jẹ́ ọmọ anabi ibrahim aleyhi masalatu wasalam isaaku yìí inú ọmọ tó bí onáà ni yakubu wà inú ọmọ tó bí onáà ni isu wà ṣùgbọ́n àbí ọlọ́run ọba tá a mọ̀ sí ayubu yìí wọ́n ní a máa tírèsì ẹ̀ lọ sí ọ̀dọ̀ isu ànábì ọlọ́run tọ́lọ́run ọba gbé dìde ni. Musa ó ṣáájú ẹ̀ wá ṣùgbọ́n ànábì ọlọ́run ọba tí a mà sí Yusuf ànábì Ayubu ṣáájú ẹ̀ wá àárín àwọn méjèèjì onáà la lè tírèsì ànábì ọlọ́run ọba yìí sí ànábì ọlọ́run ọba yìí ìtọ́lọ́run ọba fẹ́ ká mọ̀ nípa rẹ̀ nínú alukur'an karim. Al tọ́lọ́run fẹ́ kó ṣàǹfààní fún wa nípa rẹ̀ òun náà ni wípé ẹni tó jẹ́ olówó ni òun náà jẹ́ ìkánú àwọn ànábì ọlọ́run tọ́lọ́run ọba fún ní owó gẹ́gẹ́ bó ti fún Dawud gẹ́gẹ́ bó ti fún Sulaiman ọlọ́run ọba ṣe ní olówó ṣùgbọ́n ọlọ́run ọba wa fi àdánwò kàn án gbogbo owó tó ní pátáyáyá ọlọ́run bá gbà kúrò ní ọwọ́ rẹ̀ ẹni tó bí ọmọ tó pọ̀ ni gbogbo ọmọ tó ní pátáyáyá ọlọ́run bá gbà kúrò ní ọwọ́ rẹ̀ lẹ́yìn wá gbà náà ọlọ́run bá tún wá fi àárẹ̀ ara ọlọ́run tún wá fi kàn án eléyìí ni test tí ọlọ́run ọba ṣe fún anabi ayub alayhi salatu wa salam. àwọn tí wọ́n jẹ́ àwọn àpá ẹ̀sìn wọ́n máa ń ṣàlàyé fún wa wípé oríṣiríṣi nǹkan la máa bá nínú tafsir kò kí gbogbo tí wọ́n ti kọ sínú tíà òun lèèyàn máa ń gbà gbọ́ ànábì ọlọ́run ọba yìí àárẹ̀ ń ṣe nínú ara ṣùgbọ́n àárẹ̀ ti ń ṣe yìí kì í wá ṣe yí pé ọwọ́ á jẹ́ pé ìdí wá ń jáde lára rẹ̀ kí wọ́n á sọ pé ànábì ọlọ́run ọba yìí ṣe ẹni tó ṣe kí wọ́n máa sọ pé ìdí ń jáde lára rẹ̀ rárá. àárẹ̀ tó jẹ́ pé ó máa níbàámu sí àwọn ànábí ọlọ́run ọba ò àwọn ọba ò kì ṣe ẹni tí ó wà á jẹ́ ẹni ìráre lọ́dọ̀ àwọn èèyàn sọ gbogbo ohun tí wọ́n fi lè máa ṣàlàyé àárẹ̀ rẹ̀ tó fi ń di pé ó mú i pé èèyàn ń jẹ́ ni ìráre lọ́dọ̀ àwọn èèyàn àwọn jẹ́ àwọn gbogbo ara rẹ̀ pátá yányán òun náà ni ó jẹ́ nǹkan tó ṣe wípé ara náà ò gbádùn àárẹ̀ yìí sì wá látọ̀dọ̀ ọlọ́run ni ìgbàgbọ́ tá a fẹ́ ká ní nípa eléyìí náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa tí wọ́n bá gbéyàn lọ sí hospital nísìnyí tí wọ́n bá sọ wípé àárẹ̀ tó mú ẹni yẹn tí wọ́n bá ní àwọn tí wọ́n wà lọ́spítù wọn ò rí nǹkan kan nípa àárẹ̀ náà ẹ rí i pé nǹkan tí ó wà sórí ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa ni pé a bóyá ọtẹ nǹkan mọ́lẹ̀ ni àbí wọ́n fún ní nǹkan jẹ ní ojú oorun àbí nǹkan kan ló sáà ṣẹlẹ̀ sí i a sáà wá gbá yìí pé bí àwọn èèyàn ti máa ń sọ wípé ọwọ́ ayé ni àwa ò nígbàgbọ́ mọ́ lórílẹ̀ ayé lónìí pé ọlọ́run ọba gangan lè dá àárẹ̀ fi ṣèèyàn tó sì jẹ́ wípé àwọn dókítà ó dẹ̀ wojútu ẹ̀ wọn ní rí i so látara bẹ́ẹ̀ ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń sábà ṣe àṣìṣe tí àárẹ̀ bá wá látọ̀dọ̀ ọlọ́run wọn ó ṣàfitì ẹ̀ sí ibòmíì ibùkọ́ jẹ́ pé àárẹ̀ yìí náà ọlọ́run bá lo àwọn èèyàn burúkú ní sábàbí kí àárẹ̀ ò wá kò tó lè mú àárẹ̀ náà kúrò sábàbí tọ́lọ́wọ́n bá ṣe yẹn tí ọlọ́wọ́n bá fi ìdùnnú rẹ̀ sí kí àárẹ̀ yẹn ó dọ́dọ̀ ẹni tí àárẹ̀ yẹn ń ṣe kò lè dọ́dọ̀ rẹ̀ táàrẹ̀ yẹn ó bá sì tún kúrò náà pẹ̀lú ìdùnnú ọlọ́run náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yóò fi kúrò bẹ́ẹ̀ sọlọ́bi jẹ́ pé táàrẹ̀ bá ń ṣe ẹnìkan ọlọ́run ọba kọ́ wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú anábì ọlọ́run ká mọ̀ wípé ọlọ́run ọba nìkan ló lè fún yàn lálàáfíà tọ́lọ́run ọba ò bá dẹ̀ fún yàn lálàáfíà kò sẹ́ni tó lè fún yàn lálàáfíà a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ sọ ànábì ọlọ́run ọba yìí ó ṣe àárẹ̀ pẹ̀ládìsì tó yẹ pé àwọn àfáà gbà wípé ó fìdí múlẹ̀ sọ tó súnmọ́ dárájà pé ó fìdí múlẹ̀ òun náà ní pé ó ṣàárẹ̀ ní eighteen years òun ló fi ṣàárẹ̀ ọ̀rọ̀ mi tó bá ti wá tó bá ti yàtọ̀ sí yẹn nínú àmà báwọn ọ̀rọ̀ mi náà nu tafsir àní ìgbà wọlé so ọlọ́run ọba jẹ́ kí ó ṣàárẹ̀ yìí ọlọ́run ọba wá ṣe ẹnìkan péré òun lọ́lọ́run ọba ṣẹ́kù fún òun náà ni ìyàwó rẹ̀ òun náà ni ọlọ́run ọba ṣẹ́kù fún un so ìyàwó yìí náà ní ń tọ́jú ẹ̀ ìyàwó yìí náà ni ó lọ ṣiṣẹ́ láti ṣe bọ̀ iṣẹ́ àwọn èèyàn láti lè rí owó láti lè fi tọ́jú ẹ̀ ìgbà tí ò sí kankan mọ́ so ìgbà tó Ọlọ́run ọba ṣe tán láti fún ànábì Ọlọ́run ọba yìí ní àlàáfíà òun náà ń sọ fọ́lọ́run ọba yìí pé ìwọ Ọlọ́run àní mọ́sániyàdù ìwọ Ọlọ́run ọba ìnira tó lágbára ó gbá mi mú gbólóhùn tí ànábì ọlọ́run ọba yìí sọ yìí àwọn afáàjẹ kò yé wa pé kì í ṣe pé ànábì ọlọ́run ọba yìí ó ń complain kò yé ṣe pé bóyá ó ń complain kì í ṣe àlìṣtìká kì í ṣe máa complain yẹn àdúrà àwùni nínú àdúrà máa ń wà pé kéèyàn ṣàfihàn tí ń ṣèyàn fọlọ́run pẹ̀lú gbólóhùn tó rẹlẹ̀ pé wọ́n ọlọ́run ara ni mí ṣàánú mi kò sí nǹkan tó burú eléyìí ṣùgbọ́n kéèyàn wá máa jágbe mọ́lọ́run wípé à ọlọ́run ara ti ní níjú à sọ èyí jágbe mọ́lọ́run gbogbo ẹni tí bá ti ń ṣàdúrà tí jágbe mọ́lọ́run ìwà òpònú ní ìwà tó wù so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ó wá ṣe ìwòsàn fún ànábì Ayub kí lọ́lọ́run ọba ní kó ṣe ọlọ́run ọba ní kó fi ẹsẹ̀ rẹ̀ kó fi lulẹ̀ ọlọ́run tó bá ti fi ẹsẹ̀ rẹ̀ lulẹ̀ omi ó jáde láti ibi tó fi ẹsẹ̀ rẹ̀ lulẹ̀ sí ọlọ́run ọba jẹ́ kí omi kan jáde níbẹ̀ ọlọ́run ọba wa ní àádá mọ̀kútásálóhùn báàrí ọlọ́run ní omi tó jáde alákọ̀ọ́kọ́ yìí ọlọ́run ní omi tí ìwọ ànábì ọlọ́run ọba àjù omi tó fi wẹ̀ ni ọlọ́run bá ní kó fi omi yẹn kó fi wẹ̀ gbogbo nǹkan tí ó wà lára rẹ̀ tó jẹ́ pé ìta ló wà gbogbo ẹ̀ pátá yányán ọlọ́run bá fi àlàáfíà síbẹ̀ tó ti jẹ́ àárẹ̀ tẹ́tẹ́lẹ̀ ọlọ́run bá fi àlàáfíà síbẹ̀ lẹ́yìn wá gbà náà àwọn afáwọn onítẹ̀sí wọ́n ní ẹ̀ẹ̀mejì ni. Eh, àwọn afá àti wọn lè gbé àwọn àdìsúná àdìjàmá àwọn náà gbà bẹ́ẹ̀ ni pé ẹ̀ẹ̀mejì ọlọ́run wa ní kó tún fi ẹsẹ̀ lulẹ̀ ní ààyè ibòmíì ọlọ́run fún wa ní kí omi míì kó tún jáde ní ibẹ̀ so omi tó jáde ń bẹ̀ yẹn wa ní pé eléyìí máa jẹ́ ṣàrọ̀ eléyìí máa jẹ́ nǹkan tí ànábì Ayúbù tí ó mú ó wá mú gbogbo nǹkan tí ó wá wà ní inú pátá yẹnyẹn tó lè máa dààmú ẹ ọlọ́ba fẹlẹ́ yìí ń ṣe ìwòsàn rẹ̀ ló jẹ́ pé tá bá ń ṣe yàn a máa wà nínú a sì máa wà ní ìta so ètò bá wà ń ta téèyàn bá lo nǹkan sí ètò bá wà ń ta tí ó bá ti pa tinú èèyàn kàn ń ṣeré lásán ni ó sì gbà téèyàn bá tó pa tinú so lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ tí wọ́n ń tọ́jú àwọn èèyàn wọ́n á rí i pé ọlọ́run ọba ti mú wá láti ilẹ̀ ẹlẹ́wà pé àárẹ̀ a máa wà ń ta àárẹ̀ a sì máa wà ní inú méjèèjì lèèyàn bọ́ ṣe ti rọ sí kí ni o lèèyàn gbọ́dọ̀ mú kúrò bẹ́ẹ̀ ara ẹ̀rí nìyí nínú Al-Qur'ani so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ṣe ìwòsàn fún ànábì ọlọ́run ọba yìí ìwòsàn eléyìí jẹ́ ìwòsàn èyí tó jẹ́ ti ara ó padà wá ní àlàáfíà padà ṣùgbọ́n nígbà tí ń sáré lọ́wọ́lọ́wọ́ wọ́n jẹ́ kó yẹ wá yí pé ìyàwó rẹ̀ èyí tó rìn lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n gbà wọlé ni pé gbogbo òtàn tó bá kù ká má máa gbà wọlé ìpè èyí tó rìn lọ náà ni pé ọ̀rọ̀ ẹniṣẹ́ kó rọ báwọn ṣiṣẹ́ kan wá ọwọ́ apẹ́ kó tó dé látara bẹ́ẹ̀ ó ní láti sọ ìgbé tára àwọn bá fi lè yá òun ò fún yàwó òun ní ẹgbàá ọgọ́rùn-ún sọ tára àwọn bá fi lè yá ọlọ́run ti wá ní kí ara rẹ̀ ó ó ní láti mú àdéhùn tó ṣe torí bó ti búra ó ní láti mú ìbúra rẹ̀ ó ní láti mú ṣẹ torí bí ọba mú búra ṣẹ nǹkan tó lágbára tí èèyàn máa fèsì wájú ọlọ́run ọba tó bá fi lè búra báyìí inú kó tẹ̀lé búra rẹ̀ yẹn kó tẹ̀lé kò ní sí kó sàkàfàrà kankan tó o ti tẹ̀lé ó san kàfàrà ṣùgbọ́n ìbúra tó bá jẹ́ wípé ìyàpọ̀ ọlọ́run ọba òun náà ni pé tó bá búra kó ìyàpọ̀ ọlọ́run ọba òṣìṣẹ́ ọlọ́run ọba ní fara taxi ọ̀ gbọ́dọ̀ ìyàpọ̀ ọlọ́run ṣùgbọ́n ṣé wàá san kàfàrà bí òní san kàfàrà àwọn afá àpèsọ́nà méjì rẹ̀ àwọn kan ní yóò san kàfàrà àwọn kan ní òní san kàfàrà ṣùgbọ́n kó san kàfàrà àwọn náà kí ni o òun ní fi ń da níbẹ̀ yẹn kò gbọ́dọ̀ ṣe nǹkan tó lóun ó ṣe yẹn rárá òṣìṣẹ́ ọlọ́run bá dẹ̀ tí wọ́n ń ṣàlàyé pé tá a bá mú nǹkan méjì èyí tó bá dáa jù níbẹ̀ òun náà ni kéèyàn ò mú tó bá mú nǹkan méjì pé ìyàwó rẹ ò ní súnmọ́ lónìí di oṣù kan ó ti búra bẹ́ẹ̀ kò wá ju ọ̀sẹ̀ kan lọ ọ̀wá ò pé kó forí jì pé kó súnmọ́ èyí kó súnmọ́ yẹn ó ju pé kó jẹ́ kó tún di kí ni o odidi oṣù kan lọ ṣùgbọ́n tó bá ti èwe odidi oṣù kan ìfẹ́ san so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tọba mú ètò wà káírù pé kó àwọn àpè kó súnmọ́ kó wá san kàfàrà yẹn ó fi ń ga púpọ̀ jù so sọlọ́ba wọn fẹ́ ká mú ètò bá jẹ́ pé ọba ní òwe ṣùgbọ́n níbi ọlọ́run ọba Ayub òun ní ti tiẹ̀ ọlọ́run ọba ti wá ràn lọ́wọ́ <laughs> so ọlọ́run ọba ràn ní ọwọ́ ọlọ́run ọba ní pé kó mú àwọn nǹkan kan tí ò tó nǹkan tó jẹ́ pé ó kàn lè dàbí àwọn bíi fọ́nrán nǹkan tó tínrín so nínú àwọn nǹkan bíi igi bíi àwọn ìgbà tí yẹn kó igi bíi àwọn bíi mọ̀ ọ̀pẹ tí yẹn kàn kó jọ bíi ọgọ́rùn-ún téèyàn wá dìjọ ọ̀rọ̀ àyìn tó bá ti lè fi nà lẹ́ẹ̀kan báyìí ó ti ṣe déédéé kí ni o ọgọ́rùn-ún yẹn so ọlọ́run bá ràn lọ́wọ́ lórí ìbúra rẹ̀ pé owó ìbúra rẹ̀ òun ṣe ó sì tún ṣe dáadáa sí ìyàwó rẹ lóye pé òun náà ṣe dáadáa sí ọ nígbà tí kíni o nígbà tá a rẹ̀ ṣe ọ so látara bẹ́ẹ̀ eléyìí tún ní ìrànlọ́wọ́ tọ́lọ́wọ́n bá ṣe fún ànábì ọlọ́wọ́n bá tá a mọ̀ sí àyù lẹ́yìn wá gbà náà a rí i pé gbogbo owó rẹ̀ ó di nǹkan tó ṣe yí pé ó ti parẹ́ ọlọ́run ọba tó wá dá gbogbo owó yẹn pátá yanyan ọlọ́run ọba tó wá dá padà kódà ọlọ́run ọba tó mọ́tìpù ẹ̀ ẹjọ́ ìfẹ́ ọlọ́run bá tún jẹ́ kí ó tún ṣe kí ni o kó tún pọ̀ sí jù bẹ́ẹ̀ lọ èdè jẹ́ wípé àwọn gold ó bẹ̀rẹ̀ sí rí wọn kódà àdìsí tó fìdí nínú Bukhari òun náà ni pé ànábì ọlọ́run bá yìí gan ń wẹ̀ níjọ́ kan tó sì jẹ́ pé ọlọ́run bá dẹ̀bi kí gold ò jábọ́ ẹ̀rọ ìmọ̀tẹ́ kékeré gan bá ní gold kékeré mọ nǹkan tó máa wọ́ọ̀tì ọlọ́run bá ní kó jábọ́ torí bọ́lá ti fún náà tó jẹ́ kó ti lówó náà ọlọ́run ti kí góòdù mi jábọ́ nígbà tí náà mú góòdù yẹn o tún wá yí sọ ọlọ́run náà sọ pé ìwọ ta sọ lọ́wọ́ tún mú góòdù tí tún wà lẹ́lẹ́ yìí ó ní èèyàn ò lè rọrọ̀ ta ọlọ́run <laughs> olówó ẹ̀rí àwọn ẹbí rẹ̀ tí wọ́n ti lọ ọlọ́run ọba tún ṣàánú ẹ̀ pẹ̀lú àwọn ẹbí ẹ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bí Ibn Abbas táwọn afa àti wọn jẹ́ àwọn afa àfìdí múlẹ̀ pé sọ ó fìdí ní wípé ọba ó ọba ìyàwó tó ti dàgbà ọlọ́run ọba padà sọ di ọ̀dọ́ padà ọlọ́run ọba tún ṣe àmọ́yé àwọn obìnrin ọlọ́run ọba tún ṣe tọ́lọ́run ọba tún wọn ṣe ìyàwó Zakariya ọlọ́run ọba tún ṣe látara pé kó lè bá a bímọ àmọ́yé àwọn obìnrin ọlọ́run ọba ìyàwó anabi Ibrahim ọlọ́run ọba tún ṣe Sáárà ó ti dàgbà lágbà ọlọ́run tún ṣe ó padà lè bímọ so àmọ́yé àwọn obìnrin ọlọ́run ọba tún ṣe tọ́gbẹ́ wọ́n padà di ọ̀dọ́ padà ṣùgbọ́n ìtẹ́ ìwòrán tẹ́ ìwò nínú eré Yusuf sọ ṣùgbọ́n ẹ kàn di ní eléyìí a lè sọ wípé bóyá ẹ̀rí tó fìdí múlẹ̀ ó wà bẹ́ẹ̀ so ṣùgbọ́n ètò súnmọ́dọ̀dọ̀ náà ni pé àwọn gbà yìí pé ó padà bẹ̀kún sẹ́ẹ̀lì tó wà ní Kùránì pé Yusuf padà fẹ́ Sùlẹ́kọ̀ so lẹ́tọ̀ọ́ra bẹ́ẹ̀ Ọlọ́run bá ti tún àwọn obìnrin tó pọ̀ ṣe èyí tá a rí kàrá lọ́dọ̀ ibùdó àbá àtàwọn afáàbẹ̀ sọ pé ó fìdí múlẹ̀ gẹ́gẹ́ bí ibùdó àsákìrì ti gbà wá òun náà ní pé ọlọ́run ọba tún ìyàwó Ayub ọlọ́run ọba tún ṣe ó sì sọ di ẹni tó yẹ pé ó tún lè padà máa bí ọmọ ó padà wá bí ọmọ twenty six padà fún àwọn ọlọ́run ọba tí a mọ̀ sí Ayub ọlọ́run ọba ṣàdìpínlẹ̀ àwọn orin tó pọ̀ fún àwọn ọlọ́run ọba gbogbo àwọn orin rẹ̀ tó lọ pátá yáyá ọlọ́run bá padà wá dá gbogbo ẹ̀ padà ọlọ́run padà wá dá padà fún mi sọ ọlọ́run kọ́ alẹ́kọ̀ọ́ tó pọ̀ nínú ááyà yìí so látara bẹ́ẹ̀ ká náà ká lo àwọn ẹ̀kọ́ tí ó wà ń so nípa pé ọlọ́run ọba ó sọ ní ìrọ̀rùn fún ànábì ọlọ́run yìí kó mú omi kó jẹ́ nǹkan tó ṣe yí pé ó fi wẹ̀ ó tún mú omi ó tún mú àwọn tá a jẹ́ mùsùlùmí náà kò sí nǹkan tó burú ẹgẹ́ báwọn afẹ́sìn ti sọ tí wọ́n dẹ̀ jẹ́ ìmúlẹ̀ láti jẹ́ pé káka àdìkáàrù káka sínú omi gbogbo àwọn afá tó jẹ́ àwọn afá tó fìdí múlẹ̀ òun náà ni wọ́n gbà pé káka àwọn alika so àwọn okọ̀ ọba àwọn ìròyìn alika àwọn àdìkà tó wà láti ẹnu alika sínú omi táà ní kéèyàn ó mú táà ní pé kéèyàn ó fi wẹ̀ so ó jẹ́ nǹkan ló ṣe yí Islam fìdí rẹ̀ ó fi múlẹ̀ àwa gbọ́dọ̀ jẹ́ yí pé tá a bá fẹ́ kà káka bó ti wà ń bẹ̀ pẹ̀lú àyà alukurani kẹrin so ìyẹn wa káka pẹ̀lú ilé tí ní ká fi kà á nǹkan kan náà omi tá a kà yẹn ibi tí àṣìṣe máa wà náà nìyẹn pé a wa pé omi yìí ni ó ṣe ìwòsàn fún wa nínú lọ ìyọ̀dọ̀ Ọlọ́run ọba nìkan òun ni ó ṣe ìwòsàn fún wa omi òun náà ni àwọn tó wá gbẹ̀mí lé pé ẹ̀wù tẹ́ bá ti kà ní ìsìn kò sí èmi jí bẹ́ẹ̀ ẹ̀ rí i pé ẹgbẹ́ rẹ wá kẹ́ bá kà pẹ̀lú yéésù náà ọlọ́run bá máa ń lò ní sábàbí pé kí nǹkan ti ń ṣèyàn kú òní ẹ̀ la mú mọ́ tá a bá ti yẹ mú yẹn mọ́ dábàá ti ń gbé ẹkẹ lómi yẹn àti ń wánú àwọn ṣírìkù kan ti ti ń bọ́ sí pé ó ti ń di pé a ti ń bọ́ sínú àwọn ẹ̀bọ díẹ̀ díẹ̀ nìyẹn a gbọ́dọ̀ ṣọ́ra fún eléyìí so eléyìí ni àwọn àwọn àbá díẹ̀ nínú ọ̀rọ̀ ànábì ọlọ́ọ̀ba tí a mọ̀ sí àjù ọlọ́ọ̀ba wa ṣàlàyé fún wa níbẹ̀ yìí pé wà àjùbà ọlọ́ọ̀ba ní kí òṣìṣẹ́ ọlọ́ọ̀ba ó máa rántí ànábì ọlọ́ọ̀ba tí a mọ̀ sí àjù ìdìnnádá rọ́bàwù àní màsàníyàdọ́n. nígbà tí ànábì ọlọ́ọ̀ba yìí tó pe ọlọ́run ọba rẹ̀ wípé ìwọ ọlọ́run ìnira ìyẹn ni àárẹ̀ ó jẹ́ nǹkan tó ṣe yí pé ó ti gbá mi mú náà. wà á ń ta àhámọ́ ọ̀hìnmí. so nínú àwọn ọkọ̀ dáa lè fi pe ọlọ́run ọba ya arhamar rahimin so ìwọ ọlọ́run ọba ìwọ náà ni ọba tó ṣe yí pé gbogbo ẹni tí máa ń ṣàánú èèyàn láyé ìwọ ọlẹ́ni tó ṣe yí pé tí àánú rẹ ò bá ti sí bẹ́ẹ̀ àánú yẹn ò ní wúlò kankan so anta arhamur rahimin náà. fastajabna lahum fakashafna ma bihi min dub. ọlọ́run ọba nígbà tó ń pe àwọn ọlọ́run ọba wípé kábọ̀n mú ìnira kábọ̀n mú kúrò ń bẹ́ẹ̀ ọlọ́run ní fastajabna la ọlọ́run ní àwọn ọlọ́run ọba adá ànábí ọlọ́run ọba yìí lóhùn so ara mi kọ́ ọlọ́run ọba exist nìyẹn pé àwọn kan ti pe ọlọ́run ọba síwájú. Si tọ́lọ́run sì dá wọn lò kẹ́nìkan wá takò pé ọlọ́run bò sí láyé ọlọ́run bò exist ẹ nǹkan tí yóò bá láka ìlú torí pé àìmọye ìtàn làwọn ẹtùmọ̀ pé àwọn tí wọ́n ti ṣáájú lọ wọ́n pe ọlọ́run ọlọ́run sì dá wọn lò sọ pásítà jáfúnà ọlọ́run àdá lóhùn. fàkàṣàfúnà má bí mẹ́ẹ̀ẹ́dọ́n. ọlọ́run ni àwa síkú òfin má ọlọ́run ní n ti ń bẹ pẹ̀lú ẹ̀ tó jẹ́ ìnira tí ṣe yẹn ọlọ́run ọba ní amúkú òfun ọlọ́run ọba ní amúkú náà. wàhátẹ́yìnà wàhálàhó wàmísìláhó màáhó. ọlọ́run ní ọba ní àwọn ọlọ́run ọba àwa gba ẹbí rẹ̀ ọlọ́run ni a iye tó ní tẹ̀tẹ̀lẹ̀ ọlọ́run ní wàmísílà ń má àhún ọlọ́run ní irú àwọn ẹbí yẹn náà ọlọ́run ní àtúndá irú ẹ̀ padà fún omi ìdèyí ọmọ tó bá bí lẹ́yìn lọ́ba gbàgbé àdísìmí náà bá sí onígbèlájọ ọmọ thirteen lórí ọlọ́run fún ní ọmọ thirteen sí fún àwọn ọmọ tọ́mọ tọ́lọ́ ń sì pa yẹn lọ́wọ́ bá fún gbà padà ọlọ́run wà á pé náà wò áhàlà lọ́wọ́ sọ yẹn ọlọ́run á fún ní ẹbí rẹ̀ padà àwọn ọlọ́run pa ọlọ́run dáhùn padà ọlọ́run tó wà fún wa mí ọlọ́ni adúrú wọn ọlọ́ni adúrú dá padà fún náà. ọ̀hánàtà mìíràn jìnnà. ọlọ́ni àánú lélẹ́yìí ìkẹ́ lélẹ́yìí látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba táwọn ọlọ́run ọba ṣe fún ànábì ọlọ́run ọba ti ṣe àjú. wádìí kìrọ ìyè àbìdí. sọ ọlọ́run ọba ti ṣàlàyé ọlọ́run ti ṣàlàyé àyà míì bọ́lọ́run ọba ti dá eléyìí tó sọ ń bì ní pé ọlọ́run fún lálàáfíà ọlọ́run ṣàlàyé míì ọlọ́run ọba fún ọlọ́run bá dá ẹbí rẹ̀ padà ọlọ́run bá ṣàlàyé ẹbí pé ọlọ́run ọba ṣe àdìpẹ̀lẹ̀ ọlọ́run ọba ṣe àdìpẹ̀lẹ̀ oore gbogbo dúkìá rẹ̀ tó ti bàjẹ́ pátá yányán ọlọ́run ọba ṣe kí ni ó ṣe àdìpẹ̀lẹ̀ rẹ̀ ọlọ́run ọba ṣàdìpẹ̀lẹ̀ rẹ̀ fún padà náà sọ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa níbi ìpè ọlọ́ni rahmatan minindina ọlọ́run ọba ní eléyìí ni àánú látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba káṣíkì ọlọ́run ọba wa ní dìkìrọ̀ ọlọ́run ọba ní afẹ́ kó jẹ́ pé ìtàn tá a sọ fún wa yìí tá a bá ń sọ ìtàn ànábì ọlọ́run tá a bá ń sọ tàn àwọn ẹni rẹ̀ kéde kákan máa wò ó bí a kàn ń sọ ìtàn lásán ọlọ́run ọba fẹ́ kó jẹ́ pé àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú rẹ̀ káwọn náà ó lò ó torí báwa náà lè kó sínú irú wàhálà bẹ́ẹ̀ kábà ti rántí ọlọ́run ọba tó jẹ́ àjù àmọ́ mọ̀ wípé gbogbo ẹni tí bá ń sàárẹ̀ pàtà yẹnyẹn kò sẹ́ni tó lè máa rẹ̀ náà kú àyàfọ́lọ́run tá a bá rántí àmẹ́jọ ọlọ́run ọba ti ṣe àyù àwọn pé ká ní sùúrù lórí àárẹ̀ olófin dájú ẹ bá ní sùúrù lórí àárẹ̀ olófin dájú kò sígbà ọlọ́láàfẹ́ àlẹ́ ọ̀sàárẹ̀ kò sígbà tó ní bọ́sọ́dọ̀ kó wá parí ayé ẹ̀ lẹ́jọ́ pé ibi tó bẹ́ẹ̀ lọ máa tí ó jẹ́ ilé ìgbẹ̀yìn fún tí ó máa gbé lọ títí ayérayé ó wá pàdánù ẹ̀ tí ń ṣe ní àjẹ́nà so ká má pàdánù ẹ̀ ká ní sùúrù lọ́jọ́ pé alẹ́ bí ọlọ́wọ́ bàtà ń pè ní àjù lára ẹni tí wọ́n máa fi ń ṣàpèjúwe sùúrù so ó ní sùúrù nípa gbogbo nǹkan rẹ̀ tó bàjẹ́ pátá yẹn asọ́kúrò alàlùsíbà ìnísùn lórí àdánwò ọlọ́run bá fi ànábì ọlọ́run bá ọlọ́run bá fi ṣe ẹni tí ó jẹ́ sáǹpù fún wa táàmù ẹ̀rọ wò yí pé tádánwò bá ń ṣe yàn tàbí tádánwò bá ṣẹlẹ̀ sí yàn kéèyàn onísùn lórí àdánwò ọlọ́run bá fi ànábì ọlọ́run bá ṣe sáǹpù. وجدناه صابرا نعم العبد إنه أواب ní pàṣẹ ìwọlé ní sọ́ọ́tù sọ̀rọ̀ ọlọ́run iná wẹ̀gbẹ̀ náà ọlọ́run ọlọ́run abalẹ̀ ló sùúrù so lákàá náà máa jẹ́ ẹni tí ó ní sùúrù ọlọ́mọ àpẹẹrẹ ìwà níkì ọ ọlọ́ni afẹ́ká jẹ́pọ̀ ọlọ́lẹ́lẹ̀ ní fún gbogbo àwọn tí wọ́n bá bẹ́ẹ́ jẹ́ olùjọ́sìn fún ọlọ́run ọba tí wọ́n máa sin ọlọ́run ọba ọlọ́run ní eléyìí àfihàn wọn létí ni wọ́n máa gbẹ̀rẹ̀ kí wọ́n kọ́ sí ànábì ọlọ́run àti àmọ̀ sí àyè náà. wà Ismail wà Idris wà lálẹ́ kébù. ọlọ́run ọba tí ọlá rẹ̀ gan-an. ó wá ń ṣàlàyé fún wa nípa ànábì ọlọ́run ọba tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ nínú súrà tí a wà yìí òun náà ni ànábì ọlọ́run ọba tí a mọ̀ Ismail gbogbo ìpanupọ̀ gbogbo àwọn àfáà pàtàyàyà ni wọ́n jẹ́ ká mọ̀ yìí pé Ismail tí ọlọ́run ọba ń sọ fún wa ń bì òun ni Ismail Ibrahim. ànábì ọlọ́run ọba ní Ismail ó dẹ̀ jọ máa ànábì ọlọ́run ọba tá a mọ̀ sí Ibrahim ẹ̀rí kí la fẹ́ ká mọ̀ nípa ànábì ọlọ́run ọba tí ń ṣe Ismail Ismail yìí ó jẹ́ ànábì ọlọ́run ọba tó kan àwa mùsùlùmí gbọ́n alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ní pé àwọn tó ń jẹ́ àwọn àfa àwọn máa ń gbìyànjú ní pé gbólóhùn Ismail wọ́n á ní kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n ní ìtumọ̀ gbọ́dọ̀ Ismail òun náà ní pé sẹ́mi Allahu dùá yìí ọlọ́run ọba gbọ́ àdúrà mi pé wọ́n dẹ̀ ní Ismail pé ibẹ̀ ló ti wá kò dẹ̀ pé kì í ṣe èdè Lárúbáwá ṣùgbọ́n àwọn afọ àwọn máa ń gbìyànjú láti ṣàlàyé fún wa torí pé ọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́ bẹ́ẹ̀ nítorí pé ànábì ọlọ́run ọba ànábì Ibrahim èyí tó jẹ́ pé ọlọ́run ọba dán òun náà wò látara wípé ọlọ́run ọba ò fún ní ọmọ nígbà tí ó wò pé kò wò bímọ ó ti wá di ààyè tó jẹ́ wípé ó ti di ẹni tó jẹ́ wípé kò lè bí mama so gẹ́gẹ́ bí àwọn àfa àti sàlàyé fún wa ọjọ́ orí ẹ̀ ti dàgbàlagbà kó jẹ́ pé àwọn àfa mi ń gbìyànjú pé kí lọ́jọ́ orí rẹ̀ kí lọ́jọ́ orí rẹ̀ wọ́n máa ń sàlàyé fún agbá mi pé àkíyèsí pé alẹ́ nìkan tó fi dùnmúlẹ̀ la ni máa sọ pé ọjọ́ orí tí ànábì ọlọ́run ọba ìdí nìyí ṣùgbọ́n ti dàgbàlagbà ó ti dàgbàlagbà ní ẹni tó jẹ́ pé ó ti dé àbáyé dàgbàlagbà débì kan agbára ò ní wà fún èèyàn láti bí màmá ó ti dé stéèjì tó jẹ́ wípé òun náà ti wòye pé òun ò lè bí màmá so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba wa fún ní ọmọ ọmọ tọ́lọ́run ọba kọ́kọ́ fún un òun náà ni Hajar ọlọ́run ọba fún ní Hajar so ọmọ tọ́lọ́ bá kọ́ fún òun náà ni kí o Ismail látara kí ni o látara aja Hajar yìí òun kọ́ ní ìyàwó rẹ̀ àkọ́kọ́ ìyàwó rẹ̀ àkọ́kọ́ náà ni Sárọ̀ òun ni ìyàwó rẹ̀ àkọ́kọ́ tó jẹ́ pé wọn ó tún mú anabi ibrahim ní ajab nígbà tó ṣèrìn àjò wá sí misro òun náà ni wọ́n fún ní ajab nígbà tí ọba alẹ́ misro tó fẹ́ẹ́ gba ìyàwó rẹ̀ sára lọ́wọ́ rẹ̀ ọlọ́ọ̀bọ̀ wá fún lágbára láti gbà ọ wá rí i pé ẹni ọlọ́run lè ní ọ wá fún ní eh, ajab àbọ̀ wá sọ̀rọ̀ díẹ̀ fún wa nípa àlámọ̀rin so látara bẹ́ẹ̀ eh, ọlọ́run ọba tábà ọdún eh, súrátù sọ́ọ̀dì náà ọlọ́run ọba ó sọ pé ọlọ́run ọba fún ànábì ànábì Ibrahim ọlọ́run fábàṣàmùnáhù bígùlámín halim nùsọ́tùsọ ọlọ́run a fún ní ìròdùnú wípé yóò bí ọmọ ọmọ tí ó jẹ́ onísùúrù ọmọ tí ó ṣe ni o ọmọ tí ó jẹ́ onísùúrù so ànábì ọlọ́run ọba ní Ismail òun náà sì ni ọmọ náà ọmọ tó ọlọ́run ọba pè ní kí ọ ọmọ tí ó jẹ́ onísùúrù ni ok kìíní ló wà ó wà ní náà ọba bíbùlá min àlìyí ọwọ́ àmì sọ́tò ìdíje náà ọ̀n sọ́tò ìdíje náà ọlọ́run bá ní a fún un níro torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn à ń bọ̀ wá sàlàyé fún wa àwọn tí wọ́n ń gbà yí pé ẹ̀ Isaac ànábì ọlọ́run bá tá a mọ̀ sí Isaac àwọn kan gbà yí pé òun ni ọlọ́run fún ànábì Ibrahim ní ló ṣe tẹ̀síìrù fún ló fún ní ròdù yí pé ó máa bí Isaac so látara bẹ́ẹ̀ wọ́n wá gbà pé méjèèjì bàbá sàmúnáwù yẹ pé Isaac ló ń rí fáàsì tọ́mọ́tò wọn àjẹwò rí fáàsì Isaac wọ́n á máa fi lọ sọ di pé àyà ipe wọ́n wá dú èèyàn wọ́n á máa gbé lọ sọ́dọ̀ pé Isaac ni wọ́n dú ara kò rí bẹ́ẹ̀ rárá sọ ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba ń sọ fún wa mi tọ́lọ́run ọba ròyìn pẹ̀lú sùúrù ó ní ànábì sùn kódà wà nù àyà tá a fẹ́ kà yìí tó fi díẹ̀ múlẹ̀ wípé onísùúrù ní kí ni ọ̀rọ̀ anabi ismail sọ̀rọ̀ ọba fún ní ìròyìn pé òun náà yóò ní ọmọ láti ara ajar ọlọ́wọ́ bá dẹ̀ fún anabi ibrahim ọlọ́wọ́ bá fún ní ismail látara ajar ìlú ẹgbẹ́ kọ́lọ́wọ́ bó tó fún sarah ní ọmọ padà fourteen years ló wà láàrin ismail àti àti ishaq fourteen years ló wà láàrin àwọn méjèèjì so ẹ̀rí Ismail yìí nǹkan tá a fẹ́ ká mọ̀ ń bẹ̀ òun náà ni pé àwa tá a jẹ́ mùsùlùmí ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba gbé fún wa tí í ṣe ànábì Muhammad sallam sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba yìí àtàrà nínú àtàrà tá a bá fẹ́ tẹ̀sí ẹ̀ àrọ́mọdọ́mọ anabi ismail ló ti wá ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí àwọn tí wọ́n jẹ́ àwọn júù àtàwọn tí wọ́n jẹ́ àwọn christians tó lè fi jẹ́ pé déyàn bá ń ka bible àmọ́ yà ṣiṣẹ́ ló wà nínú ẹ̀ tí wọ́n kọ sílẹ̀ òdìjẹ́ ìwé tó yẹ pé wọ́n ti yí padà wọn ò gbà anabi ismail wọn ò gbà á so wọn ò gbà anabi ismail ní anabi ọlọ́run wọn ò gbà lẹ́yìn tọ́lọ́wọ́n ọba ránṣẹ́ gbogbo tàn táwọn mú dání yẹn wọn ò gbà bẹ́ẹ̀ ibi ànábì Ismail ni ní kí ànábì Ibrahim ò dú wọn ò tún gbà bẹ́ẹ̀ wọ́n gbà yí pé Isaaki ni wọ́n fi ń sàpọ́nlé lọ́dọ̀ ara wọn wọn ò tún gbà bẹ́ẹ̀ lẹ́yìn wọn àgbà náà àìmọye nǹkan náà tún wò wọ́n wá gbé anabi ismail kúrò lọ́dọ̀ anabi sàlám yìí pé bí bàtà pé kò sí ìtàn kankan tó jọ pa wọ́n pọ̀ yìí pé anabi ismail ò ní connection pẹ̀lú kíni o pẹ̀lú àwọn alágbára rárá so ara ọgbọ́n ìwé ọ̀rọ̀ àwọn aburú táwọn èèyàn ti dá sílẹ̀ sílẹ̀ nìyí lẹ́yìn wá gbà náà wọ́n tún wá tẹ́mbà tún wá sọ fún wa yìí pé anabi ismail ní connection pẹ̀lú anabi sàlám pẹ̀lú tàn tó fìdí múlẹ̀ wọ́n tún wá sọ wípé ṣe bí ṣe bí ẹrú ni ọmọ ẹrú làwọn ẹbí ọlọ́run bá yín yẹn ẹ mọ̀ pé ìsáàkì gangan oníkíni ọmọ ọkọ tó látara bẹ́ẹ̀ àwọn tó ń dá àwọn yẹ̀wò di oríṣiríṣi àwọn àròrí tí bẹ ní orí wọn òun náà ni eléyìí ẹ̀rí àwọn tó ń dá àwọn afẹ́sìn wọ́n jẹ́ kó yé wa yí pé ìròrí tí wọ́n ń alákọ̀ọ́kọ́ kábẹ́ látọ̀dọ̀ ajar ajar gbogbo wa padà ẹ̀yàn ìgbàdo bàbá fẹ́ dá wa bàbá ńlá wa ní kí o Adam gbàdúgbò wa bọ̀ wá lórí ayé ọlọ́run bọ̀ dá àwọn kan pé tẹ́yìn àwọn kan tí wọ́n fẹ́ dá yìí o ẹrú ni wọ́n máa jẹ́ fún ẹnì kejì àtẹni tó jẹ́ rú o àtẹni tó jẹ́ ọmọlúàbí lórílẹ̀ ayé lónìí ibo gbogbo wa ti wá ara Adam ni ara Adam òun ni a ti so ìtàn gẹ́gẹ́ bí àwọn àfáà tí wọ́n máa ń wá ìtàn wọ́n jẹ́ kó yé wa yí pé ẹni tó jẹ́ ájàdù gan fún ara rẹ̀ náà ọmọlúàbí ni aslam tí ó sì èlò ìjìnlẹ̀ kódà ìdílé ọba òun náà ló ti wá ṣùgbọ́n àwọn tí wọ́n wà láyé ìgbà náà wọn ò lè mọ́ fogun kóra wọn lọ́jọ́ ọlọ́ba náà wà láyé ó fogun kọ́ àwọn èèyàn kan tí wọn ò tẹ̀fẹ́ gba islam ìjọba inú àwọn ọmọ ọba àwọn ọmọ ọba bẹ̀ wọ́n mú lẹ́rú tó ti ọlọ́mọ padà sọ níyàwó so látara bẹ́ẹ̀ wọ́n mú òun náà lẹ́rú ni ẹ̀dán múlẹ́rú ni wá sílẹ̀ kí ni o mísírọ̀ ẹ̀dẹ́gbẹ́ ọmọlúàbí ló fi bẹ̀rẹ̀ ìgbésí àtàwọn múlẹ́rú wá sí kí ni o sílẹ̀ mísírọ̀ lẹ́yìn ìgbà tí ọba mísírọ̀ yìí tí wọ́n á fi tọrẹ fún anabi ibrahim nínú òfin tó wà lọ́dọ̀ àwọn anabi ibrahim nìyí pé ẹ bá jẹ́ ọ̀gá fẹ́nìkan tó gbà pé ẹrú rẹ̀ ni tó bá ti lè dìyàwó rẹ̀ náà wà ní islam náà tí ẹrú yẹn bá fi lè jẹ́ ìyàwó èèyàn báyìí téèyàn bá ti ń súnmọ́ ẹrú yẹn ti kú òní ẹrú ìjọba bá ti bí ọmọ ó ti lè kí ni o ó ti di ó ti dọmọlúwàbí bẹ́ẹ̀ nínú Islam lẹ́nu ẹ̀ bá ti súnmọ́ ẹrú yẹn báyìí ó ti dọmọlúwàbí ṣùgbọ́n ọmọlúwàbí ẹ̀ lè má ti pè tán yányán ṣùgbọ́n lẹ́yìn bá ti kú ọdọmọlúwàbí tán yányán so lọ́kàrà bẹ́ẹ̀ so nínú òfin tó jẹ́ òfin àwọn tí wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ anábì Ibrahim ibo òfin àwọn Júù òun náà ni pé téèyàn bá ti bí ọmọ tẹ́rù kan bá ti ọgẹ́ máa pẹ̀ nìkan kan ló bá ti bímọ ó ti di kí ni o ó ti dọmọlúwàbí so ó bẹ̀rẹ̀ láti ọmọlúwàbí ọmọlúwàbí nípìnlẹ̀ rẹ̀ so wọ́n tún mú lẹ́rọ ọlọ́run tún pọn lé ó tún sọ́ níyàwó ànábí ọlọ́run ó tún wá di kí o ó tún wá dọmọlúwàbí so eléyìí nǹkan tí ò yé àwọn èèyàn yẹn ònìyàn tá a gbọ́dọ̀ ṣàlàyé fún wọn pé kò yé wọn pé ànábì Ismail sọ màmá tó bí ọmọlúwàbí so lẹ́yìn wá gbà náà òun náà ní yí pé ìtàn o fi nílẹ̀ àlùkọ́n kẹrìm fi nílẹ̀ ibi ànábì Ibrahim ó mú ìyàwó rẹ̀ ájá ó mú kúrò lọ́dọ̀ sáárọ̀ ó mú kúrò bẹ́ẹ̀ ó sì mú wá sí agbègbè Mẹ́kà àyà Kùránì tó pọ̀ ló fi múlẹ̀ a lè máa ṣe máa kà fún wọn ó mú ó gbé wá síbẹ̀ nígbà tó wà lọ́mọ gbogbo àwọn nǹkan tá à ń ṣe lórílẹ̀ ayé lónìí tó ṣẹ́kù ó ṣẹ́kù látara wípé ìgbà tọ́mọ yẹn wà ń kékeré ó jẹ́ ẹni omi tí wọ́n gbé wá oúnjẹ tí wọ́n omi yẹn wá tán kò sómi wọ́n sí wá pé ń fún ọmọ yẹn lómi òun ni sàfà àti márùwà táwọn ń sá káàkiri ọlọ́wọ́ bá jẹ́ kó ṣẹ́kù olónìí traces kankan tá a lè rí pẹ̀lú Ismail pẹ̀lú kíni o ibrahim salam so ibẹ̀ ló sì wà àwọn tí wọ́n ti já àwọn alárúbáwá tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn alárúbáwá tí wọ́n ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn yẹn kí Ismail tó dé gbé Ismail gangan tí anabi ibrahim ò kì í ṣe lárúbáwá ṣùgbọ́n gbàdó ti mú Ismail wá sí Mẹ́kà àwọn tí wọ́n nígbà tí omi yìí dé ọ̀dọ̀ ajá tó fọmọ rẹ̀ lómi omi zemzem àwọn yẹn àwọn yẹn máa ń lọ káàkiri inú desert àwọn ọ̀ràn jurihum àwọn náà máa ń lọ káàkiri inú desert àwọn ni àwọn máa ń wá omi káàkiri wọ́n á rí pé omi wà láàrin ni wọ́n á débẹ̀ so látara bẹ́ẹ̀ wọ́n á bẹ ajá rí pé ó jọ ó jẹ́ káwọn máa rí omi yìí lò ó dẹ̀ fún wa pé kí wọ́n máa lo omi yẹn ṣùgbọ́n ọmọ òun ní ó máa jẹ́ pé olóyún kí ni omi tí wọ́n ń lò yẹn ṣùgbọ́n àwọn náà kọ́ níbẹ̀ wọ́n ṣáájú ààyè yẹn olótẹ̀lẹ̀ tó so àwọn yẹn náà wà rò pé ìgbàdún mi ti wà ń bì wọ́n wá ń bọ́ sí ààyè yẹn wọ́n ń gbé ẹ̀gbẹ̀gbẹ̀ bẹ̀ tí wọ́n ń gbẹ́gbẹ́ ẹ̀gbẹ́ ọmọ kékeré ìgbàdún ọmọ ló sí so èdè lágbáwá yẹn ó ṣe kí ni látara kí ni òtò tó wà nù ó wà nù sọyìn olùjámi pé awaluma fatakọ lisana ubile arabiya albayina ismail òṣèlú ọba ní ẹdógó kọ́ ń sọ lárúbáwá àwọn lárúbáwá tí àwọn lárúbáwá gan tẹ́ ní sọ tí wọ́n gbọ́ rí òun o náà ní o ismail sọ látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ báwo tí wọ́n bẹ́ẹ̀ sọ lárúbáwá wọn ni wọ́n wá ibnu arba asharata sana ọmọ fourteen years ní ti sọ̀rọ̀ bá tó tó yanrantí so látara bẹ́ẹ̀ ó fẹ́ látara àwọn tájà àwọn lárúbáwá ìgbẹ́ náà ló náà ti wá so sọ̀rọ̀ gbẹ́ pé òun ló jẹ́ ìpìlẹ̀ níbẹ̀ o sọ òun gangan ẹbí rẹ̀ wá dá dúró táwọn èèyàn tírèsì ẹ̀ tí ẹbí rẹ̀ ó dá dúró àwọn lágbáwá tó ń bọ̀ wá ẹbí tiwọn náà ó ṣe kí ni ó dá dúró ẹbí méjèèjì ò ṣe kí ni o kò papọ̀ mọ́ra wọn. àwọn alábáwá tó ti wùwà tipẹ́tipẹ́ wọ́n máa ń pa àwọn yẹn ní alẹ́ arọ́bù alẹ́ àríbá àwọn alárúbáwá tó ti wà tipẹ́tipẹ́ nìyẹn gbàtí gbogbo wọn wọ́n gbàgbé àwọn alábáwá tó ti wà tipẹ́tipẹ́ yẹn àní káwọn sí ma ṣùgbọ́n gbàtí ànábì Ismail tó náà ti wá ní àwọn ẹbí títí ẹ̀ so àwọn ẹbí títí ẹ̀ tó ní yẹn àwọn gbogbo àwọn alábáwá tó wà Mẹ́kà ni tó wà Mẹ́dínà ni so àwọn lárúbá tó wà ń bẹ àwọn ni àwọn ni àwọn lárúbá tó wà ń bẹ arọ́bù almusta'riba ọ̀nà àwọn lárúbá wa tó ti lé kí ni o àwọn ni wọ́n wà ń bẹ àwọn lárúbá tó wá kù àwọn tó sọ síbi àwọn tó ti lọ àwọn ẹbí tí wọ́n dá wà lọ́tọ̀ arọ́bù almuta'riba làwọn àwọn dá wà lọ́tọ̀ so kò dàpọ̀ mọ́ra wọn so ìtàn fi yé wa wí pé uh, Ismail o bàbá kí ló jẹ́ fún o fún àlọ́ sàlám so aláfimọ́ sọ bẹ́ẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀húdí ibi tí àwa àtàwọn yẹ̀húdí ti papọ̀ òun náà ní pé anabi in. òun ló bí ismail òun náà ló bí kíni o isaac so isaac ní ó bí yakubu yakubu yẹn ní bàbá gbogbo àwọn kíni o àwọn júù pátá yanyan so dábàá ń tẹ̀sí baba. bàbá so àjọ papọ̀ mọ́ra wọn ló yẹ pé àwọn tán jẹ́ àwọn mùsùlùmí gbà dé ilẹ̀ madina wọ́n á máa rán àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí létí pé bàbá wa o kí ni ọ ìkànkan náà jọ ni bàbá wa tá a bá tírèsì ẹ̀ níjẹ́ mi sọ orúgbó náà báyẹn káwọn yẹ̀wúdí tí wọ́n wà ní Mọ̀dínà tí wọ́n gbé bàbá àwọn tá a bá tírèsì ẹ̀ kí ni ọ ìkànkan náà jọ ni wọ́n pẹ̀lú àpẹ̀lú ní tí wọ́n bá tírèsì ẹ̀ lọ́sẹ̀yìn so eléyìí jẹ́ kó yọ àtàwọn yẹ̀wúdí náà ò dẹ̀ takò sùkẹ́ni kan wá dé kó wá sọ yìí pé àlè tracy ismail pẹ̀lú anabi musa sálà irú ẹni bẹ́ẹ̀ ọmọ nǹkan tí so látara bẹ́ẹ̀ ilé náà ni àṣàlàyé fún wa ká mọ̀ pé ànábì ọlọ́run ọba yìí ọlọ́run ọba ó sọ pé onísùúrù èèyàn ni látara sùúrù rẹ̀ ọmọ kékeré tá a gbé kúrò nílé láti kékeré ká fún àti màmá rẹ̀ sínú igbó tí wọ́n jọ wà ń bẹ̀ tí wọ́n dẹ̀ jọ ń gbé tí onísùúrù àbí onísùúrù lára àdánwò alákọ̀ọ́kọ́ tó lọ́wọ́ bá fi kan ànábì ọlọ́run ọba yìí òun àti màmá rẹ̀ nìkan ni wọ́n ń gbé láti sínú desert tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run ọba dẹ̀ tọ́jú ẹ̀ ọlọ́run bá ní pé kí ó yà dáadáa lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba tún pa anabi ibrahim salam anabi ibrahim salam ọlọ́run ọba tún pa aláṣẹ yìí pé ọmọ yìí pé kó tún lọ du anabi ibrahim tún wá láti sọ pé òun lálàá kébí anabi ibrahim ṣe lè rí pé tọ́lá bá fún un lọ́mọ so mistake táwọn yẹn máa ń ṣe nígbà tí wọ́n ń sọ̀rọ̀ léyà pé anabi ibrahim ṣe lè rí pé tọ́lá bá fún un lọ́mọ ọ̀rẹ́ o àlá àwọn anabi ọlọ́run ọba sọ̀rọ̀ yàrá àmì kébà ti sọ wíwẹ́wò fìdí múlẹ̀ ti sọ òun náà ni pé àlá tán bá ti lábẹ́ àwọn ọ̀dọ́ ọlọ́mọ fẹ́ káwọn lọ sí nǹkan yẹn nìyẹn so àṣetán ló lè wà níbi àlá tiwọn láéláé so tó bá fẹ́ kí wọ́n ṣe nǹkan a máa wá látọjú àlá tó bá ti lára yẹn bẹ́ẹ̀ tó bá fẹ́ kí wọ́n lọ ṣe nìyẹn wọ́n gbọ́dọ̀ lọ máa ṣe lójú ẹsẹ̀ náà ni so látara bẹ́ẹ̀ ó ní láti dìde ọmọ rẹ̀ tó ṣe sùúrù ó ní strategy tó ní. ṣàtẹ̀jì tó pé o máa rí mi lágbára ọlọ́run ó rí mi lẹ́gbẹ́ pé ó wà náà tó ṣe sùúrù so anábẹ́ ọlọ́run ọba yìí ọlọ́run ọba ní kó ṣe sùúrù gbàdó tún yá ọlọ́run ọba tún ní í pé kí anábẹ́ ọlọ́run ọba ó lọ ọmọ kàábà èèyàn méjì bàbá àtọmọ ọlọ́run ní kí wọ́n wá lọ ọmọ kọ́ ilé tẹ ẹgbẹ́sẹ́ tó lágbára nu ẹgbọ́n wò pé à bó ṣe ọyẹ káwọn ò ní ẹlòmíì tí ó tún wá pẹ̀lú àwọn tí ó máa ràn àwọn lọ́wọ́ àwọn méjèèjì náà ọmọ yìí tún jẹ́ tó ṣe kí ni o ẹni tó ṣe sùúrù so ó jẹ́ ẹni tó ṣe sùúrù tó yẹ pé òun àti bàbá rẹ̀ náà lọ kọ́ kàába so lára sùúrù rẹ̀ nìyẹn ẹ bá tó máa fẹ́ jí sí ọlọ́run torí pé ànábì ọlọ́run ni ó sì tún jẹ́ ìránṣẹ́ ọlọ́run ọba ṣe òun ní nàbíyù ọlọ́run ọba ṣe ní nàbíyù ọlọ́run ọba sọ ọlọ́run ọba tún wá ṣe ní rọ̀sùn àṣàlàyé lè tún wá sẹ́yìn nàbíyù ọlọ́run ọba ṣe ní ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba tó jẹ́ pé ọlọ́run bá máa ó lè máa rán wáàyí sí i ọlọ́run bá máa sọ pé tí kò ṣe nìyí ṣùgbọ́n bá jẹ́ rọ̀ṣùl ọlọ́run bó ràn sáwọn èèyàn kan pé kọ́ lọ jíṣẹ́ fún wa so lọ jíṣẹ́ fáwọn èèyàn báyìí ọlọ́run bá jẹ́ kí Ismail kó ju Isiaki lọ tó gbé Isiaki tiẹ̀ nàbí jùlọ ọlọ́run bá ṣe kò ṣe ní rọ̀ṣùl so ọlọ́run bá jẹ́ kí eléyìí orin lẹ̀ fún wa wípé tá a bá lọ sínú sọ́tù Mariam a máa rí ń yìí pé Ismail ànábì ọlọ́run ó dẹ̀ tún jẹ́ rọ̀ṣùn ṣùgbọ́n isaac isaac ń tiẹ̀ ọlọ́run ti sọ níbi aya forty nine ọlọ́run bá ti kọ sọ̀rọ̀ isaac wípé nàbí yìí ọlọ́run ọba ṣe ọlọ́run ọba ò ṣe é ní kí ni o nàbí yón rọ̀ṣùn ọlọ́run ni wàá wà abúnáàláhù. abúnáàláhù ishaq yakub. ọlọ́run ni a fún ànábì ibrahim ní ishaq a fún ní yakub ọlọ́ni wà kún ní nàbí. wàkọ́lá jàǹdà nàbí yá. àti bàbá àtọmọ ọlọ́ni àṣekankan nù wọn ní rọ̀ṣù ọlọ́ni nàbí yù láti wọn. So ọlọ́ni jẹ́ kí Ismail kó ju Ìsáàkì lọ tí àwọn ìtẹ́jú àwọn jù tó fẹ́ máa pọ́nlé ọlọ́ni jẹ́ kó jù lọ pé òun jẹ́ nàbí yù ó jẹ́ kí ni o rọ̀ṣùlù ọlọ́wọ́ aṣọ ní sọ́tù Màríàmù yẹn náà àyà fifty four Now ọlọ́ni wọ́n ti kúrò fìlì kìtàbí. واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا ọlọ́run wá ní kò fi kìtáàbì Ismail ọlọ́run ní rántí Ismail núwe ìnáwó kánà sọ́ọ́dí kọlùwàd ẹni tó ṣe yí pé àdéhùn tó ṣe fún bàbá rẹ̀ ó ṣòdodo lórí so wakana rasulan nabiya sanabi ọlọ́wọ́ báyìí wakana rasulan nabiya ó jẹ́ rasul ó fi jẹ́ nabi so ọlọ́wọ́ bá jẹ́ kó yé wa yí pé anabi ọlọ́wọ́ bá tá a mà sí ní ismail ọlọ́wọ́ ọba ó ṣàlàyé fún wa ká dá anabi ọlọ́wọ́ báyìí ká dá a mà dáadáa yí pé ẹni tó ṣe yí pé ó jẹ́ òjíṣẹ́ ọlọ́run tó yẹ kó jẹ́ anabi ọlọ́run náà. وإسماعيل وإدريس وذا الكفل. sọ lẹ́yìn wá gbà náà ọlọ́run bá ń ṣàlàyé fún wa nípa ànábì ọlọ́run ọba mìíràn tó tún tẹ̀lé òun náà ni ànábì ọlọ́run ọba tá a mọ̀ sí Idris ànábì ọlọ́run ọba tí a mọ̀ sí Idris. òun náà ni ànábì tí ọlọ́run bá tún fẹ́ ṣe àlàyé fún wa ànábì ọlọ́run báyìí kí wọ́n fẹ́ kí a mọ̀ nípa ànábì ọlọ́run yìí òun náà ní pé alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fún wa nípa Ismail àwọn àfáà sọ pé ó àwọn ànábì ọlọ́run yìí alẹ́ wọn kì í ṣe dandan egbogbo pátá kò kí í ṣe dandan nígbà àwọn tán já àwọn tán já àwọn sọ̀hábà ní kéèyàn máa sọ̀rọ̀ nípa Usman ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé ìtumọ̀ orúkọ wọn nígbà míì kò ní ìtumọ̀ sí wa nǹkan tí wọ́n ń ṣe lórílẹ̀ ayé òun gangan la máa wò ẹ̀rọ rẹ ẹ bá kí ni ìtumọ̀ orúkọ yìí ẹ̀hún fẹ́ mọ̀ ìtumọ̀ orúkọ sọ kìí ṣe gbogbo ìgbà náà la ìtumọ̀ orúkọ sọdẹ́ àwọn abẹ́dàmọ́ rẹ̀ tó bá ti rókọ àwọn tó jẹ́ àwọn sọ̀hábà tó bá ti mú kan ní okọ wọn so kò ní sí wàhálà kankan so bá rọba ti mọ̀ tí mo kọ́ bá ti lè mú okọ ẹnìkan nínú àwọn tó jẹ́ sọ àbá nínú àwọn tàbí àbá tó jẹ́ pé wọ́n ti sọ̀tàn wọn tí wọ́n náà ti mọ̀ pé ó fìdí múlẹ̀ mú okọ wọn kò ní ìdíkọ̀ ìṣàkóso fẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ so bẹ̀tìní ìpọ́pọ̀lọpọ̀ wa máa ń fẹ́ mọ orúkọ tuntun abẹ́ máa ń sókọ tuntun lẹ́kọ̀ọ́ àfi máa ń wá nǹkan tó fà á ní nǹkan tó fà á ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yóò kì í sábà fìdí múlẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà àti ìsàlàyé fún wa bí kéèyàn sọ pé Yakubu ni pé ẹ torí pé gbà tí wọ́n bí èèyàn méjì ni wọ́n bí pọ̀ òun ló ìbejì tó lọ́ wá lẹ́yìn ìgbà náà òun ló fi sọ ní Yakubu tó súnmọ́ra wọn tó tọ́ ṣùgbọ́n kò sí ẹ̀rí tí ó fìdí múlẹ̀ lórí àwọn ọ̀rẹ́ ni ọ̀dí Samkashari tó wọ́n á ní wọ́n ń pe Idris ní Idris nítorí pé ó jẹ́ ẹni tó ṣe pé ń máa ka ìtọ́lọ́wọ́n ọba tó gbélé lọ́wọ́ nínú ìwé a máa kà lọ́pọ̀lọpọ̀ ìgbésó látara kéèyàn dá lásán nǹkan kéèyàn lẹ́yìn nǹkan èso àwọn afá mi kì í ṣe pé connection kankan wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan tí ó burú pẹ̀lú nǹkan tí àwọn afá tí wọ́n sọ so eléyìí yẹn ẹlẹ́kejì náà ni wípé lọ́dún àwọn tí wọ́n jẹ́ àwọn Júù orúkọ tí wọ́n ń pe Idris òun náà ni aknuku aknuku orúkọ tó ń pe Idris tẹ́yìn mùsùlùmí bá wá pè ní Idris wọ́n máa wò wípé kò sí connection kankan tó wà láàrin orúkọ yẹn ní pípè lẹ́nu aknuku àti Idris ẹni pé kò tiẹ̀ sí kò fẹ́ jọra wọn kalẹ̀ mọ́ àwọn míì tí ń dárúkọ míì tí ó máa fẹ́ tani Ibrahim ní tani Abrahamu wọn náà rí pé ó fẹ́ súnmọ́ra wọn díẹ̀ tó etí àwọn tá jẹ́ mùsùlùmí òun náà ní pé tí ní bá sọ fún wa òun ló fìdí múlẹ̀ gbogbo ohun tí ó bá ti yàtọ̀ sí tí ní bá sọ fún wa àní máa nígbàgbọ́ sí i ó kọ yẹn jẹ́ lọ́dọ̀ wọn kò sí mẹ́ mọ ń sàlàyé fún wa jẹ́ mùsùlùmí òun náà a máa fìdí lẹ́yìn wá gbà náà kí la tún fẹ́ mọ̀ nípa ànábì ọlọ́run ọba tó ṣe Idris òun náà ni pé kí a mọ̀ wípé ànábì ọlọ́run ọba yìí ó ṣáájú Núhù ó ṣáájú ẹ̀ wálé ayé sọ ó ṣáájú Núhù wálé ayé tó lọ ànábì ọlọ́run ọba tá a mọ̀ sí Núhù òun ní ànábì ọlọ́run ọba àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ rọ̀súùlù so wọ́n kọ́ jẹ́ rọ̀súùlù tí rìsáàlà ó papọ̀ mọ́ nùbú wà fún ríránṣẹ́ ó papọ̀ mọ́ ìjánà bí ọlọ́run ọba fún Idris ó ṣáájú nùkù tó gbé ànábí ọlọ́run ọba tó wá ní Idris àwọn kan gbà ìgbé Idris yóò ìpè ẹ̀yìn nùhù ló wá òun náà ó wà nínú ọkọ̀ ojú omi àwọn kan gbà bẹ́ẹ̀ pé Ìdírísì yóò pé inú àwọn ọmọ bani Israel òun ló wà wípé kò ṣáájú Núhù wá àwọn náà ní ẹ̀rí tí wọ́n mú wá tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ òun náà ní pé wọ́n nígbà náà sí asálàm tó gun sánmà lọ nígbà tí ànábì gun sánmà lọ ẹ̀rí tí wọ́n mú wá nìyí ẹ̀rí tó wà ní Bukhari ni tó dẹ̀ wà nínú Muslim wọ́n bàbá ní sálàm tí ànábì gun Sama lọ ànábì bá Idris níbẹ̀ ṣùgbọ́n àwọn tẹ́jà ànábì ọlọ́run ọba tí ó ń bá ń bẹ̀ tí wọ́n bá ti wá fẹ́ kí ànábì tí ànábì bá ti kí wọn báyìí tí wọ́n fẹ́ kí ànábì so àwọn ádámù ìbàdàn fẹ́ kí ànábì yóò sọ wípé mọ́rẹ́ aban bìnàbí yìí sọ́ọ̀lì yìí wà níbi sọ́ọ̀lì gbọ́n wọlé máa rọra ìwọ tó jẹ́ ànábì dáadáa tó o sì tún jẹ́ kí ni o ọmọ dáadáa so ó pàmì bíi ní kí ni o ó pè ní kí ni o ó jẹ́ kí ni o ọmọ olópin so lọ́dọ̀ abẹ́ wọ́n á ní gbé bẹ́ẹ̀ gbàtí àlẹ́bí lọ́dọ̀ àlẹ́bí Ibrahim náà ní tó sọ náà nìyẹn pé máa wó lọ bìnàbí yìí sọ́ọ̀lì wàlẹ́ bí sọ́ọ̀lì ní tó pè ní ọmọ lópin ṣùgbọ́n nígbà tí Ìdírísì tó fẹ́ kí ó ní mọ́rí abámi bìnàbí yìí sọ́ọ̀lì wàlẹ́ áfíà sọ̀rẹ̀ ó pè ní ọmọ àyà torí àwọn tó ń jẹ́ àǹfààní sọ̀rọ̀ ìlú ọmọ àyà ni wọ́n jẹ́ fún ànábì àwọn ọ̀wà ní ta bá ń tẹ̀sí nílẹ̀jì ànábì wa láti orí ádámà ta bá ń tẹ̀sí ẹ̀ bọ̀ wá àwọn ti gba ẹgbẹ́ ọ̀dọ̀ ìsáàkì lọ yàkú wọn ti gba ẹ̀ lọ so orí pé ó ní yìí pé ìdílé ìsòfin lè pe ànábì ní kí ni ọ bẹ̀rẹ̀ á kí ni ọ ó mì rí pé ànábì ọlọ́run ọba kan lọ́yẹ kó jẹ́ nínú àwọn o nínú àwọn àbàní ìsọ̀rìn tí ó jẹ́ ọmọdọ́mọ fún kí o yàkú. so ṣùgbọ́n wọ́n ṣàlàyé fún wa yín pé bádìsì ti wá nìyẹn tó tọ́ ṣùgbọ́n àwọn ṣàlàyé pé ó yẹ kó jẹ́ pé ẹni tó gbàdísì yẹn wá òun ní àṣìṣe kékeré fẹ́ wá látọ̀dọ̀ rẹ̀ àti pé báyọ̀ pé nǹkan gbogbo so lẹ́yìn ádámà ibrahim náà tún níyì òun ló tún wá jẹ́ bàbá tó tún súnmọ́ fàmìlì tí wọ́n kà sí so tí ẹ̀ bá jẹ́ ọmọ ìyá méjì náà èyàn lè jọjọ́ ọmọ ìyá tí wọ́n jọ bíyàn pọ̀ èyàn sì lè jọjọ́ kí ni o ọmọ ìyá ìsìn so àwọn bàbá méjèèjì yẹn ni wọ́n kà sí fàmìlì yẹn wọ́n ka rẹ̀ sí ọmọ ìyá ìsìn òun fẹ́ kàn fàmìlì yìí ní pé tààdùbà ni ọ̀sọ̀ ẹ̀sẹ̀ náà fẹ́kọ̀ọ́ bá mi fi sọmọ èèyàn máa ṣe bẹ́ẹ̀ gbà pé àjọ jẹ́ kí ni o àjọ jẹ́ ọmọ àyà ni so nǹkan tá a gbọ́dọ̀ gbọ́yé nínú àdìsí ni so káwá lè bá àmọ́ yìí pé Idris ó wá before kí ni o before Nuhu àwọn afọ àwọn amú ẹ̀rù wá fún wa nínú sọ́tù Mariam aya fifty eight òun náà ni àwọn tó jẹ́ àwọn àfa ni wọ́n ti mú ẹ̀rù wá fún wa pé Idris o ó ṣáájú ó ṣáájú kí ni o ó ṣáájú o. ó ṣáájú lóòkù sọ̀rọ̀ ní ọ̀la àhán. ọ̀la ìkàlẹ́dí náà ni àmọ́ ọ̀la àlẹ́yìn. ọlọ́run ní àwọn tí mo ti ń dárúkọ ábọ̀ yìí ọlọ́run ní àwọn làwọn tó ṣe wípé àmì àmọ́ ọ̀hún àlẹ́ ìdìm ọlọ́run ọba ó ṣe ìdẹ̀kùn ó ṣe lé wọn lórí. ọlọ́ni àwọn ọlọ́run bá ṣèdẹ̀kùn ọlọ́run bá ṣèdẹ̀kùn lé lórí náà. mìíràn nábì yìí nà mí lórí ọ̀tí ádámù. ọlọ́ni tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba mínsùrí yàtì ádámù tí wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ ádámù. ànábì ọlọ́run ọba tó jẹ́ àrọ́mọdọ́mọ ádámù tó fìdí múlẹ̀ ó ní ìdírísì ó gbà ànábì ọlọ́run ọba kan gbọ́dọ̀ wà bẹ́yìn àwọn tó ó kàn jẹ́ tó jẹ́ khalifa ádámà olórí fún ádámà nìwé ìjánu bí ọlọ́wọ́ bá rẹ̀ kò fìdí múlẹ̀ so ìrìn tó jáde bí ọlọ́run ọba tó lọ́ba mẹ́ńṣẹ̀ bẹ́ẹ̀ ni pé tó jẹ́ àrọ́mọdọ́mọ ádámà nínú àwọn ànábì ọlọ́run ó ní Idris náà. وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍ ọlọ́run wa ní inú àwọn tó jáwọn ànábì ọlọ́run àwọn tá a gbé sínú ọkọ̀ ojú omi pẹ̀lú núhù bẹ́ẹ̀ wípé ìtúrísì olúwa bẹ́ẹ̀ náà àwọn tá ẹnìkan gbọ́dọ̀ jáde bí ọlọ́run ọba kan tọ́lọ́ kan sọ níwájú yẹn kò dẹ̀ láyọ̀ ọ̀rọ̀ tani tracy ẹ̀ tó ní ìtúrísì lọ. so àwọn tá a gbé pẹ̀lú núhù sínú ọkọ̀ ojú omi so Ibrahim lọ́nà máa ń fa sí mi tó gbé ó wà ní ìbàdí àwọn tí kíni o núhù gbé sínú kíni o ọkọ̀ ojú omi so òun ní Ibrahim lọ́nà tó ń fa sí mi ومن ذرية إبراهيم وإسرائيل ọlọ́run ọba ni wàmí zuriyati ibrahim nínú àwọn ànábì ọlọ́run ọba á rí wọn nínú àrọ́mọdọ́mọ ibrahim àwọn ọlọ́run ọba ìbìlẹ̀ gíndé ismail ishaq yakub ara wọn ọlọ́run àwọn yẹn àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run tọ́lọ́run ọba yọ jáde látara ìbọ̀ ọlọ́run ọba báyìí náà wàmí zuriyati wàmí sùnrin ń yàtí Israel ẹni tí ń jẹ́ Israel ló ní Yakub ẹ̀dá ọ̀yọ́dà Ibrahim orí Ismail àti Isa ẹni tó wọ́n ń jẹ́ Israel tọ́lá ọba sọ́nà ní kí ni ó ní Yakub ọlọ́fin yà wọn ànábì ọlọ́wọ́ ọba lọ gbogbo àwọn Isa Musa gbogbo ọba dáná ọ̀dà bàmí Israel ni wọn Musa Arun Zakariya Yaya Isa gbogbo wọn ọlọ́fin yà wọn bẹ̀yẹn náà. وممن هدينا واجتبينا ọlọ́run ní wà mí mọ́ni àdáyìnà wàjìkà báyìnà ọlọ́run àwọn ànábì ọlọ́run bá tó wá kú tá a yọ ẹlẹ́tì kìnìún ọlọ́run mí mọ́ni àdáyìnà wàjìkà báyìnà àwọn mí ta tó wáyé pé àwọn ọlọ́run la fọ ọ̀nà mọ̀ wọ́n tá a tún wáyé wọn lánàá bí ọlọ́run àwọn mí náà wá wà bẹ́ẹ̀ so àwọn ànábì ọlọ́run tó sẹ́kù ọlọ́run bá rí fa sílẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá jẹ́ kó yé wa yí pé àfihàn díẹ̀ múlẹ̀ yí pé Idris o ó jẹ́ kí ni o ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run so etí ó gbẹ̀yìn náà tí a fẹ́ sọ nípa Idris òun náà ni pé àti àwọn yẹn máa ń sọ nínú tàn òun náà ni pé Ọlọ́run bá gbé Idris Ọlọ́run bá gbé lọ sí sánmà so gbogbo àwọn ẹ̀rí pátáyà tí àwọn èèyàn mú wá àwọn afáàjẹ kò yẹ wá pé ẹ̀rí tí ò fìdí múlẹ̀ ni ẹ̀rí tí kò fìdí múlẹ̀ òun ni ká sọ fún wa wípé Idris o ànábì Ọlọ́run ọba bí jìbìrì nìyí bí kan náà àwọn ó wá mú ó wá mú lọ sí sánmà ó wá dé sánmà ẹlẹ́ẹ̀kẹrin wọ́n wá ní pé kí wọ́n pa níbẹ̀ so ẹ̀rí eléyìí ẹ̀rí tí ò fìdí múlẹ̀ rárá ni gẹ́gẹ́ bí àwọn afa ti sọ kó wọ́n lè sábìtì ọ̀pọ̀lọpọ̀ sọ́dọ̀ àwọn sọ̀hábà àwọn sọ̀hábà náà ní àwọn àtàn tí wọ́n gbà wá lọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn bànú Israel tí wọ́n gba Islam so àwọn yẹn ìtàn tó bá ládọ̀dọ̀ àwọn àní máa gbà wọlé so kì í ṣe ọ̀rọ̀ tó yẹ kó ṣọlá ẹ̀ sọ́ba àwọn yẹn náà yìí pé ìjọba lọ́wọ́ làwọn àlùkùká ìjọba bá ti yín mu ni ó máa jó lòdì ìjọba tako titi ẹ̀dù sẹ́yìn ìjọba jẹ́ ìbá tiẹ̀ wàá rí kó tako titi ẹ̀sẹ̀ àfilẹ̀ ẹ̀ mọ̀sọ̀ kó dodo ẹ̀ mọ̀sọ̀ pé rọ̀ ni ẹ̀ka filẹ̀ so ànábì ọlọ́wọ́ bá wọ́n jẹ́ kó yé wa lọ́dọ̀ ìṣọ́lá ọba gun sánmà lọ bàbá ìṣọ́lá ọba gun sánmà lọ tọ́lá ọba ní kó wá nílé láti ìṣọ́lá ìṣọ́lá ọba bá ànábì ọlọ́wọ́ bá tá a mà sí Idris ọba ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin ó bá ní sánmà ẹlẹ́ẹ̀kẹ́ lọ́dọ̀ ìwáyà mi wà nù eh, Bukhari tó ló ṣọlọ́ wọn bá ba ní sánmà ẹlẹ́ẹ̀kejì àwọn afá sọ pé ìwáyà yẹn àní ìgbà wọlé gẹ́gẹ́ bí àwọn afá gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ìkànnì àwọn tó ń gba àdìsí wa olóṣè mistake ló fi pè ní sánmà ẹlẹ́ẹ̀kejì gbogbo àríwá àti wọ́n gbà wà ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin ẹtọ́ gba ìwáyà sánmà ẹlẹ́ẹ̀kẹfà wa eléyìí ò tiẹ̀ ìwáyà tó lé ní tí ò fi dúró rárá so anabi ọlọ́ba bẹ́ẹ̀ àmọ́ sí Idris kò sí èbèjì bẹ́ẹ̀ ó wà ní sánmẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ṣùgbọ́n sẹ́ wàá gbé lọ sẹ́mọ̀ tí wọ́n á lọ pa síbẹ̀ rárá òṣìṣẹ́ ọlọ́run ọba ọba Ádámù ní sánmọ̀ kìíní ọba Isa ọba Mariam ní sánmọ̀ ọba ọba wọn bẹ̀ ọba Musa ní sánmọ̀ sọ̀rọ̀ anabi ọlọ́run ọba tó bá ní sánmọ̀ lọ ṣé gbogbo wọn ò tí ì kú ni kò sẹ́jọ́ ò tí ì kú nu gbogbo wọn gbogbo sàárẹ̀ àwọn anabi ọlọ́run pátá yányán orí rẹ̀ àyàfi isa nìkan àyàfi jésù nìkan kò sí tìkù so kò tìkù ọlọ́run ni ayọ̀ wà báyọ̀ fọ́ àwọn ọlọ́run bá gbé lọ sánmà ni òun náà tún padà bọ̀ alẹ́ ilẹ̀ tó lótú tí o sì wọ́n tún padà sí òun náà sínú lẹ́lẹ́ ni so òun kò sí pé ìdílé kan gbé sánmà wa ni sàárè rẹ wa ọlọ́run bọ̀ òun síbẹ̀ kò tí o sì sẹ́ni tí wọ́n sọ pé tí o lẹ́nu so gbogbo àwọn ànábì ọlọ́run yìí tó ń sọ̀rọ̀ ọba bá ní sánmà bárísàkù wọn ni wọ́n wà àwọn tó bá lọ jagun sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba ẹ̀mí wọn ọlọ́wọ́n ọba ní yóò máa wà ní àdìjẹ́ náà yóò máa jẹ káàkiri ńbẹ ẹ̀mí yóò wà lẹ́gbàá fún ní bọ́dí so ọlọ́wọ́n bá mú ẹ̀mí yẹn yóò dàbí ìgbà tó ní bọ́dí yóò ti wá mẹ́ni yẹn nìkan bàbá wà láyé bọ́dí láàfin sílẹ̀ ayé tá a bá ti kú kólódì bá lè kí àmọ́ òde ẹ̀mí ni bọ́dì la fi ń ṣeré ayé bá ti wà yìí ẹ̀mí wà ń bẹ ẹ̀mí ò fi bọ́dì yẹn lẹ́lẹ̀ ẹ̀mí wà ń bẹ so bọ́dì yóò padà kú ẹ̀mí ò lè kú tiẹ̀ so ní yóò lọ bìkan ọlọ́run wa gbé bọ́dì yóò gbé sára rẹ̀ tába ti wà ní ibi tába ti tába wà bí wọ́n ti wà nìyẹn bọ́dì yẹn kàn wà mùsọ̀ wọ́rọ̀ máa lẹ máa àdùrà èyí ó rí pẹ̀lú bí bí ẹni yẹn lè rí bẹ́ẹ̀ ẹ̀mí gangan lọ́wọ́ ẹ̀ ti kú tán tó wá dàlẹ̀ kíámọ̀ àtẹ̀mí àtàrà méjèèjì náà wà wọ́pọ̀ tí ò ní kú mọ́. ó dá kò sí wàhálà nǹkan bẹ́ẹ̀ ànábẹ́ ọlọ́wọ́ ọba tó ti tó ti wà nù sàárè ti kú so tí o si èbìjì bẹ́ẹ̀ so sí pé gbé lọ sí sánmà eléyìí nìkan tí àwọn àti wọn ń fún wa ká mà pé fa so ọlọ́run ọba ó gbé ga ọlọ́run ọba ó gbé ga ní ipò ó gbé ga ní ń fún láti máa sọ̀rọ̀ ìpín padà wá nínú sọ́ọ̀tì màríyàmù dáadáa so ọlọ́run ọba gbé ànábì ọlọ́run ọba yìí ọlọ́run ọba gbé ga ní ipò ọlọ́run ọba tó ní ipò tó ga náà. wàzàlì kíkọ́ọ̀lì. sọ o kíkì kò dẹ̀ bí ànábì ọlọ́run ọba yìí àní lè ṣàlàyé ẹ̀ torí pé àsìkò wa eh, ó ti tó sọ a máa máa ṣàlàyé fún wa lọ́la ànábì ọlọ́run ọba tí a mọ̀ sí zolkifli sọ. So, àwọn kan gbà pé ànábì ọlọ́run bá ní so wọ́n sì tún gbà pé so abdul sọ́ọ̀lẹ̀ fún àrọ́jùmọ̀ sọ́ọ̀lẹ̀ àwọn kan gbà pé ẹni rẹ ni so gẹ́gẹ́ bí àwọn afa àti sàlàyé so ìtòrí rẹ náà ni pé ànábì ọlọ́run bá ní so pẹ̀lú àwọn ẹ̀rí tí àwọn afa mi wá lórí so gbogbo àwọn tájà wà níbi ọlọ́run bá yìí ọlọ́run ní ìkọ̀ọ̀kan wọn kò lónìí. kò lónìí mina sọ̀bìrì. ọlọ́run ní mina sọ̀bìrì àwọn ànábì ọlọ́run lára nǹkan tá a máa fi ròyìn wọn ní sùúrù wa báyìí tí wọ́n ń pariwo pé Musa lágídí tó yẹn Musa ò lágídí ọlọ́run kan sọ pé káàdé bí o tún dàbí Musa láwọn èèyàn fi àìdá kan tó ṣe sùúrù ní Musa fi máa yẹ àwọn ọlọ́run ti kọ́ lóko kọ́ ṣe Musa kí wọ́n bá àìdá kan tó ṣe sùúrù àwọn ọlọ́run bá kankan yẹn lágídí àlágídí bọ́ sódì so nínú kẹta máa ń rí mi pé àwọn ànábì ọlọ́run bá wọn máa ní sùúrù so pàtàkì jùlọ sọ aláṣẹbí tẹ̀lígì rìsálà tó bá fẹ́ jíṣẹ́ ọlọ́run ọba sùúrù wọn máa ń pọ̀ gan sọ̀rọ̀ jẹ́ pé àwọn tábàjọ́ báwọn náà fẹ́ jíṣẹ́ ọlọ́run lórílẹ̀ ayé lónìí àwọn tí ó jẹ́ àwọn táwò láwòkọ́sùn so àwọn náà ni wọ́n gbọ́dọ̀ dá àwọn àbí ọmọ àwọn ni wọ́n ní sùúrù tó ga táwọn náà gbọ́dọ̀ tẹ̀lé sùúrù wọn ẹ òtí mọ òtí mi dá wa náà òtí mọ dá wa ṣe yìí so sùúrù tẹ́ bá ti ń fi sọ pé àná bí ọlọ́run bá ṣe sùúrù báyìí káwa náà máa jẹ ẹni tí ó máa mọ̀ pé àwa náà fẹ́ ṣe sùúrù bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹgbẹ́ ọlọ́run báyìí wọ́n ṣe sùúrù lójú ọ̀nà kíni o lójú ọ̀nà dáwà wọ́n ṣe sùúrù àti sọ sùúrù tí ànábì Ismail ṣe sọ Ìdírísì náà ẹ bá ti jẹ́ òun náà jẹ́ onísùúrù ọlọ́run bá fi sùúrù ó fi òun náà bẹ́ẹ̀ náà ní ìsàkéfìlì ọlọ́ba tó sùúrù kò lè má wà lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ṣùgbọ́n àwọn eléyìí ní ìpè sùúrù tí wọ́n tún ga ọlọ́ba ló dé wọn. kúlù nínà sọ̀rìrì. ọlọ́ni ìkọ̀ọ̀kan wọn pátá yányá òun ló wà nínú àwọn oníṣòwò kọ́lọ́sẹ̀ ìkọ̀ọ̀kan náà ní tí oníṣòwò. so inshallah a máa kàn tí lórí zulkifli ìdáná bí ọlọ́run ní ọ̀la so tí agbábọ́ọ̀lù tó fi ṣe wọ́n láǹfààní ọlọ́jọ́ kò wúlò fún wa subhanaka Allahumma wa bihamdika. أن لا اله الا انت استغفرك واتوب اليك نعم نعم